lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ means at the moment lọ́wọ́lọ́wọ́ means at the moment kí ni ò ń ṣe lọ́wọ́lọ́wọ́ kí ni ò ń ṣe lọ́wọ́lọ́wọ́